adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún asíwájúwá anáwọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé àwọn yẹn náà tóbi ká gbogbo tí bá ń tọ fi ìkẹta tọrọ yìí òkè kárí àwọn náà àwọn bàbá tí aláǹfààní láti gbọ́ra wa gbogbo àyè tí a bá wà pàtàkì jùlọ àwọn tí a kójọ ní àyè yìí akíra akú ọ̀rọ̀ ẹ̀sìn akú ìṣe àmójútó Sunnah Nabi sallallahu alaihi wasallam so bẹ̀rẹ̀ láti rí àwọn àwọn ustaz wa kọ́ọ̀sù tí ṣe pé àwọn náà ni wọ́n wà ní ẹgbẹ́ ọ̀tún mi àti àwọn ustaz wa Yusuf tí wọ́n ṣe rahit àtàwọn imam wa àti gbogbo àwọn àgbàlagbà àtàwọn tí a jẹ́ ọ̀dọ́ àtàwọn tí a jẹ́ ọmọ lẹ́yìn sí àwọn tá a tún jẹ́ ọ̀dọ́ náà Buku àwọn jẹmọ́ lápapọ̀ náà ni àkíra wa so bákan náà gbogbo ẹni tó bá tún jẹ́ Nabi sallallahu alaihi wasallam lérí àgbọ́yé awal sálàfù sọ́ọ̀lẹ̀ so àkíra wa bákan náà so bákan náà àwọn umahat àwọn obìnrin gbogbo náà ni mo fi àǹfààní àsìkò yìí láti fi kí wa ọlọ́run bá kí ó ṣe àmójútó wa ó ṣe mọ́ wa dúró lérí òdodo mùsùlùmí ọgbọ̀dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run ọba pàtàkì jùlọ ẹni tó fẹ́ sí súnà Nábì sallallahu tó ṣe pé wọ́n á sínú súnà ọwọ́ akẹ́gbìyànjú láti ṣe súnà tó bá ṣe pé ọlọ́run bá wá ṣàánú rẹ̀ tó sì pé orí sàlàfíà orí ṣe súnà Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú ìlànà sàlàfíà náà lọ́wà ó yẹ kí wọn dúpẹ́ fọlọ́run torí ẹlòmí fẹ́ gbìyànjú súnà yìí ó sì ṣìléwọ̀ ó ṣìléwọ̀ tí pẹ́ máa rí pé súnà náà lọ́fẹ́ ṣe àmọ́ ó sì ilé wọ̀ ni tó burú àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ tó abẹ́rẹ́ kọ́lọ̀ kó ṣàlọ́wọ́ alé wọn jáde kó nínú ilé yìí ẹlòmíì àwọn ilé oríṣiríṣi náà ni àwọn èèyàn fi ọ̀dà súnà ni wọ́n fi kùn tó bá wọn wá sáré wọ bẹ̀ ó kì í rí ọ̀dà súnà náà rí súnà náà rí ó sì sáré wọ bẹ̀ so látara pé ẹni tó ń gbé nǹkan yẹn kalẹ̀ ariwo súnà ní ń pa tó bẹ́ẹ̀ sì ni ó yàtọ̀ sí èyí tó gbé lọ́wọ́ nínú súnà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀hún sẹ́lẹ̀ inú ẹgbẹ́ náà ni ẹlòmíì lọ lè kọ́ sí so inú ẹgbẹ́ àwọn ètò gbajúmọ̀ tó gbá wọn náà lè pẹ̀lú àwọn máa sálàfí pẹ̀lú lọ lè kọ́ sí ẹlòmíì inú ẹgbẹ́ tó ṣe pé kò ní hàn sáwọn tí ń bá ń ṣe gan sálàfí làwọn ọmọ pẹ̀lú àwọn sọmọ pẹ̀lú àwọn sálàfí tó jẹ́ pé ìlànà tí kìí ṣe ìlànà sálàfíyà òun ni wọ́n ń tọ̀ sórí eléyìí ọ̀rọ̀ wọn nídìí àdúrà sọkọ́lọ́ nǹkan bá wa àwọn náà kú ń bẹ́ẹ̀ ìyẹn ni àwọn tó ṣe pé ìpè gbogbo mùsùlùmí ní kékeré náà nílànà tiwọn so ọ̀rọ̀ wọn nídìí àdúrà tí ó fi mọ̀ pọ́nrọ́ wọn nílẹ̀ àdúrà ní pé èèyàn padà ń rí àwọn tó ṣe pé àwọn náà ti wà nínú rí rí tọ́lọ́ ti gbé wọn kúrò nílẹ̀ tó ṣàánú wọn sọ abẹ́lọ́run tó mọ́ ṣàṣe kó fi òdodo kó fi hàn rú àwọn ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá fi òdodo hàn wọ́n kó jẹ́ kí wọ́n lè tẹ̀lé torí ẹlòmíì lára àwọn ẹni wọ̀nyí òdodo hàn sí àmọ́ yóò mọ sọ pé kò sẹ́ni tí láti ṣe ó ti wá gbàgbé pé tó fi tó mú kó níbi kankan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ní tó da lọ́dọ̀ tiwọn náà ṣùgbọ́n tó rájì ṣe tiwọn náà ló kú mbẹ́ ó sì wá tó mọ rí àṣìṣe ibi tó wà tó nílé kú mbẹ́ kó mọ̀ pé á ah, eléyìí kì í síbi tí ìrìn dúró nù èyí débi tó ń lọ nù so kọ́lọ́kọ́ mọ́ ṣáà ṣe àlékún àgbóyè ẹ̀sìn fún gbogbo wa. الكرام يقول والسلام عليكم ورحمة الله وبركاته nǹkan tí wọ́n ní kí n sọ̀rọ̀ lórí náà ni àti gbọ́n náà ni àtàbárújú wàsùfù síwájú kí n tó bọ́ sínú mọ̀ọ̀dú rẹ̀ gẹ́gẹ́ tí àwọn afárá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ kan wọ́n máa lọ sí pé kí ni ìtumọ̀ nǹkan rẹ̀ gangan ìgbà tí àwọn afáàn ṣàlàyé òun náà ni ìjáde ní ìjákújà ìjáde ní ọ̀nà tí kò bá mu òun náà pè ní tàlọ́rùj ثبت تبرج رقم شهر الخير هو إظهار المرأة زينتها أو مآسنها للرجل أو للرجال الأجانب هنا ثبت تبرج وبرني وني فتنجة تبرج جاني جاكو جاكو òun ni kí obìnrin kó máa ṣe àfihàn ọ̀ṣọ́ rẹ̀ tó wọ̀ káwọn èèyàn náà rí wọ́n máa ṣe àsínìha ẹwà ara rẹ̀ kí àwọn èèyàn máa rí lẹ́rìjáàlì àjáàlì wá ní pé àwọn ọkùnrin tí wọ́n kì í ṣe ẹni tó yẹ kó máa rí ẹwà rẹ̀ àti ọ̀ṣọ́ rẹ̀ sọ̀rọ̀ túmọ̀ sí pé tọ́pìkì yìí yẹn ni pé àtàbárùj ó jẹ́ ẹ̀ṣà ọ̀rọ̀ fún àwọn obìnrin ó jẹ́ ẹ̀ṣà ọ̀rọ̀ fún àwọn obìnrin ó jẹ́ ọ̀rọ̀ àpapọ̀ fún àwọn ọkùnrin látara pé àwọn ló mọ̀ láti lè máa fi ṣe ìtọ́sọ́nà fún àwọn obìnrin àti láti lè máa pe àkíyèsí wọn tí wọ́n ní tó bọ́ sínú àtàbáròjì yíwọ̀ kọ́ wù mí kí n sọ̀rọ̀ nípa báwo ni ọlọ́wọ́ bá ṣe gbé àwọn obìnrin kalẹ̀ kí ni àwọn àpọ́nlé tí ọlọ́wọ́ bá fún àwọn obìnrin àwọn kọ́ ni pé ọlọ́run bá fún àwọn obìnrin ilé ní àpọ́nlé tó yàtọ̀ ara tí a fi mọ̀ ipe ọlọ́run bá fún obìnrin ilé òun náà ni pé ọlọ́run bá ṣẹ̀ṣà àwọn aṣọ irú ẹ̀yà aṣọ tó bẹ̀rẹ̀ máa ń wọ̀ bó ṣe gbọ́dọ̀ rí bó ṣe gbọ́dọ̀ ṣe ọlọ́wọ́n bá ṣe sáré fún obìnrin lẹ́yìn tó ṣe pé ti ọkùnrin kò rí bẹ́ẹ̀ ìyí gangan ó wà lára àwọn pàtàkì ọ̀rọ̀ tí ọ̀tá fẹ́sọ̀ yìí tí ó kò sínú bákan náà lára àpọ́lé tí olúwa ṣe fún àwọn obìnrin mùsùlùmí kódà síwájú kí anabi sallallahu alaihi wasallam kó tó dé irú àwọn àkọlé yìí kò sí fún wọn òun náà ni pé ja'ala Allahu laha sadaqa fil ẹni liman arada an yankihaha ọlọ́run bá sọ fún obìnrin pétọ̀ ó ní ẹ̀bùn pàtàkì ńláńlá kan tó máa gbà lọ́wọ́ ọkùnrin tó bá fẹ́ fẹ́ ọ àpọ́nlé ńláńlá ní ilé ìjẹun obìnrin tí wọ́n bá kàn wọ àwùjọ tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣẹ̀lú èyí rí pé irú àpọ́nlé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti sọ́nù látara pé àwọn èèyàn ní access sí ọmọ obìnrin ẹni kí wọ́n láǹfààní láti bá wọn ṣe gbogbo tó bá wù wọ́n láì sí ti ń jẹ́ sàdá kíkà kan tó yẹ lọ́dọ̀ àwọn tí tó máa ń yan boyfriend tó lélẹ́yìí ìyẹyẹ ọmọnìyàn ni ìyẹyẹ àpọ́nlé tí ọlọ́run bá fún obìnrin ni ìbí a máa sọ ibi àwọn tó máa ń jẹ ẹlẹ́à láwọn obìnrin àbáwọn tí wọ́n ń bọ́ súnmọ́ yìí lóbìnrin àwọn náà ń súnmọ́ àwọn obìnrin wọn jù ó ti pàtàkì kí wọ́n kọ́ sí wọn létí ipe èyí ní boyfriend yóò èyí ní boyfriend yóò ọmọ kọ́ sí wọn létí bẹ́ẹ̀ ní gbogbo ọba tó bá ní gómìnà bá ti gbọ́ yé pé nìkí ní boyfriend kọ́dà bí ọkùnrin bá ṣetán láti fẹ́ wọ sínú aburú yìí ọmọbìnrin yẹn ò ní gbà so àpọ́nlé rẹ̀ yóò máa jẹ́ yóò mọ̀ wà lórí àpọ́lé tí ọlọ́wọ́ bá fún un ọlọ́wọ́ bá sọ lé nínú Al-Qur'an ipe wa tó hunna sadaqatihinna nihla ipe ẹ máa fún wọn ní sàdá kí wọn ó sì jẹ́ ẹ̀bùn ńláńlá sọ àlẹ́ sallallahu alaihi wasallam yẹn ní pé ìgbọ́dọ̀ láǹfààní láti sọ pé mo fẹ́ lágbájá ó di ẹ̀tọ́ fún mi láláì ní fún wọn ní nǹkan kan tí ó jẹ́ sọ̀dà kí àpọ́nlélálá ni eléyìí jẹ́ tó bákan náà lára àpọ́nlé tí ọlọ́run bá tún ṣe fún obìnrin òun náà ni pé yajibu al-infaq alayha dandan fún ọkùnrin kó máa bọ́ obìnrin tó obìnrin ipò tí olúwa tó wọ́n sí òun ni gẹ́gẹ́ bí ìsẹ̀mí tí àwọn ẹ̀sìn ọba ẹ̀sìn tọba wọn ń gùn tó ṣe pé ẹmọ̀ lè pa kókó wá fún ni ẹmọ̀ lọ pa kókó wá fún ẹni pé ọkùnrin ọ̀nà ṣiṣẹ́ yọmọ wá fún ìyàwó rẹ̀ jẹ nínú ilé eléyìí àpọ́nlé ńláńlá nì ṣùgbọ́n yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí wọ́n ti wá yí kíní ìpadà so ìsìlámẹ́ báwọn gangan náà ni wọ́n gbé wà láàbọ̀ra lọ́rùn ṣe náà ni ó mú ọkùnrin ní gan nítorí ẹkọ́ náà mójútó òun náà lè mójútó náà ẹnìkan náà wá ní àbújá ọ̀wọ̀ àmúnà àìlẹ̀ nìsá bímá fọ́tọ̀lọ̀ lọ́rùn báyìí lọ́gbọ́n àìlẹ̀ báyìí wọ́n bímá àwùfọ́kù eré jẹ́ àpọ́lé láńlá ìgbélára tí ọkùnrin ó fi máa jẹ́ ọkùnrin gidi òun náà ni ó máa fún obìnrin ní àpọ́nlé bíbọ̀ bọ́lọ̀ ṣe kádàrà rẹ̀ fún ṣùgbọ́n kan náà ara àpọ́nlé tí ọlọ́run bá fún obìnrin òun náà ni pé faradallahu laha al-miras obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn a máa jẹ wọ́n ogún ni síwájú kí Islam tó dé tọ́ba ti ṣe pé ẹni tó bí ma obìnrin gbogbo ọmọ rẹ̀ àwọn obìnrin ò ní ní Islam tó dé bóyá ní pé bóyá àbúrò bàbá òun abẹ́gbọ̀n rẹ̀ òun ní ó palẹ̀ máa gbogbo dúkìá nọ́mbà tí Islam dé Islam kan obìnrin lé ọ̀yàn ìpìyẹ báyìí ìgbọ́dọ̀ máa fún obìnrin náà nínú ogun lára àpọ́lé tí wọ́n wá ṣe fún òun náà ni pé ó ṣe léwọ̀ kí obìnrin kó dá sí ìrìn àjò ẹni pé obìnrin ò ní ń dá lọ láti lọ sí ìrìn àjò àpọ́nlélátà lélẹ́yìn pípé ọkùnrin bóyá ọkọ rẹ̀ ní àbí àbúrò rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ àbí bàbá rẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀lé lọ. kódà ọ̀rọ̀ yẹn lágbára débi pé kódà tó bá fẹ́ lọ sí hajj wọ́n tún ní bùkátà sí kí wọ́n ní mahram ẹni pé tẹ̀lé wọn lọ tí wọ́n jọ lọ sọ àpọ́nlé lánàá lé ìfúnbìnrin láti fi hàn pé kìí ṣe ẹni tí ó lè máa dárìn káàkiri tàbá wọn lónìí àwọn alájàpá ẹni pé ló pọ̀ jù nínú wọn ṣètò ó sì sinmi àjò tí wọ́n máa rìn káàkiri ṣe ìsìláìlẹ̀ pàwọn gangan ni ọkùnrin

òun náà ti pé lẹ́sà kúlù náà sì yàrá ọ̀hà gbogbo èèyàn kọ́ ló lè máa rí obìnrin sọ́nà ọba alukur'an ó ṣe àlàyé yékéyéké nípa àwọn tí ó lè rí obìnrin rírí tá à ń sọ pé kí wọ́n rí ní ojúkorojú àbí kí wọ́n rí àwọn nǹkan ọ̀ṣọ́ rẹ̀ sílẹ̀ yìí ọlọ́wọ́n bá ṣàlàyé rẹ̀ ní sọ́ràtù náà àyà 31 ọlọ́wọ́bání a'udhu billahi minash shaitani rajim wa qul lil mu'minati yaghdudna min absarihin wa yahfazna furujahun olúwaní wa nábì sọ fún àwọn mùsùlùmí lóbìnrin yaghdudna min absarihin kí wọ́n máa rẹ ojú wọn kalẹ̀ wa yahfazna furujahun kí wọ́n sì máa ṣọ́ abẹ́ wọn kí wọ́n má ṣe zìnà wa la kán ṣàfihàn ọ̀ṣọ́ wọn illa ma zahara minha àfi tó bá hàn fúnra rẹ̀ kán ṣàfihàn ọ̀ṣọ́ àfi èyí tó bá hàn fúnra rẹ̀ waliyadurubuhunna waliyadurubna bi khumri inna ala juyubihin kí wọ́n mú ìbòrí wọn kí wọ́n fi bu àyà wọn wala yubdina zinatahun wọn gbọ́dọ̀ jẹ́ kí ẹnì kankan kó rí ọ̀ṣọ́ wọn ìlà lè bò ríhùn lẹ́tì yìí ọkọ wọn ló lè rí àwọn ọkọ wọn àkọ́kọ́ nù àwọn àbá ìhìn àwọn bàbá wọn wọn lè rí àwọn àbá ìbò ríhùn lẹ́tì yìí àwọn bàbá ọkọ wọn wọn lè rí ọ̀ṣọ́ wọn àwọn àbẹ̀nà ìhìn àbáwọn ọmọ wọn lọ́kùnrin wọn lè rí i àwọn àbìnà ìbò ìrìnlẹ̀ ti hìn àbí àwọn ọmọ ọkọ wọn àkọ́ ni wọ́n bí àbọ́kọ́ rẹ̀ ló bí àwọn àbìnà ìhìn àwọn àbìnà ìbò ìrìnlẹ̀ ti hìn àwọn ìfúwánì hìn àbáwọn ọmọ ìyá wọn ẹnìgbé ẹ̀gbọ́n wọn àbí àbúrò wọn àwọn bá ní ìfúwánì hìn àbí àwọn ọmọ ọmọ ìyá wọn ọmọ tọmọ ìyá tábùrù wọn bí àtẹ̀gbọ́n wọn bí àwọn bani akhwatihin àbí àwọn ọmọ tí obìnrin tó jẹ́ ọmọ ìyá bi bí àbẹ́gbọ̀n àbí àbúrò wọn tó jóbìnrin ọmọ táwọn ènìyàn bá bí ó lè rí wọn àwọn ikhwanihin àwọn máa malakat aymanuhum àbí ẹrù tó ṣe pé àwọn ni wọ́n ní ó lè rí wọn awùtàbẹ̀rín àbáwọn tí ma ń tẹ̀lé obìnrin gẹ́yìnra wúlè kòròkòrò ẹ̀ wúlè lẹ̀ gẹ́yìnra wúlè lẹ̀ àwọn tó ṣe pé gẹ́yìnra wúlè ẹ̀rọ̀bà àwọn tó ṣe pé wọ́n ní bùkátà kankan sóbìnrin yẹn pé àwọn tó ṣe pé wọ́n lè ṣe kankan pẹ̀lú obìnrin mínà rẹ̀ jà tó jẹ́ pọ́kùnrin làwọn àwọn tó abọ́mọ kékeré alladhina lam yadhharu ala awratin nisa tó ṣe pé kò tí ìdáwò òhun obìnrin mà ṣùgbọ́n náà ṣe ka gbogbo àwọn tí wọ́n lè rí obìnrin ní bí àwọn mọ́kànlá sílé oúnjẹ àpọ́nlé ńláńlá ike ẹni tí o bá ti sí nínú àwọn ẹni wọ̀nyí kò lẹ́tọ̀ọ́ kó máa rí ọ̀ṣọ́ obìnrin tọ́. So eléyìí ni àwọn àpọ́nlé tí olúwọba tí ó fún obìnrin obìnrin tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ike wọn gbọ́dọ̀ máa jáde ìjákújà ó yẹ ká mọ̀ pé irú ìyàwó gan náà ni obìnrin ń ṣe hakikatu nisa báwọn olóbìnrin ṣe rí gangan sọ ọlọ́wọ́ tí ó dá obìnrin òun náà ni ó ṣe àlàyé bóbìnrin ṣe rí fún ànábì sallallahu alaihi wasallam obìnrin gan gbọdọ̀ mọ́ra rẹ̀ tó sì gbọdọ̀ máa ṣe àmójútó ara rẹ̀ tí òfin ni máa lọ lè jẹ́ nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ní kọ́mọ̀ jẹ́ النبي صلى الله عليه وسلم حديث هو في صحيح البخاري هو أنه صحيح مسلم tánà tó fi ń ṣàlàyé pé báwo ni obìnrin ṣe rí gangan kí n tó ń débi yẹn ẹ jẹ́ kí n padà síbi bàbá síbi tàbárò àwọn aburú wo náà ní ìlẹ́nu tí obìnrin ọmọ jáde ìdákújà tí obìnrin bá ń jáde ní ìjáde tí kò bá ẹ̀sìn wọn àwọn ọdún tí máa ń ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ta'suru 'alayha ghaddul basar ta'assara 'alayha ghaddul basar yóò ṣòro fún un láti lè rọrùn rẹ̀ jù kalẹ̀ obìnrin tí bá ti ń jáde púpọ̀ jù nítọ́lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ ayàlẹ́ kan pé yaghdudna min absarihin òun ni eléyìí tọ́lọ́ ní kò bẹ̀rẹ̀ ẹrẹ ojú kalẹ̀ kọ́dà òun nílé rẹ oòrùn kalẹ̀ látara pé tí obìnrin bá ti ń jáde níjáde tí kò bá ẹ̀sìn mu torí bá ti bá ti pé ń jáde níjáde tí ò bá ẹ̀sìn mu yọmọ lọ lè rò pẹ̀lú àwọn tí kò yẹ kó rò pẹ̀lú wọn nítorí wọn bá pa láṣẹ yẹ kò ní rọrùn fún un ẹni tí kì í bá jáde púpọ̀ láàrin àwọn obìnrin náà ni àti rẹ ojú kalẹ̀ ní mọ̀ rọrùn fún kọ́dà ẹni tó bá wà nínú nìkan tó ṣe pé ó lo ìbòjú ìyẹn lè lo nìkọ́ọ̀bù kó máa lo hijabu ó yìí tó máa sì tàbárò jù so inshallah ọ̀rọ̀ mẹ́pàdà dé nínú àwọn aburú ti bẹ́ẹ̀ òun ni pé àwọn ìṣesí kan gbàlá máa ń ṣẹlẹ̀ tó ṣe pé kan náà bá ṣe ní ìwọ̀ ni kalams minal ajari ẹni tó bá tó bá ti ń jáde ìjákújà ìmọ̀ gbánimú káwọn tí wọ́n jẹ́ àjòjì tí ó yẹ kó fọwọ́ kànyàn lọ́wọ́ tí ó yẹ kó fi ọwọ́ kànyàn lára yóò padà máa ṣẹlẹ̀ so ìgbà àti bẹ̀rẹ̀ ní ẹmọ ìrìnkúnrin ọba wọ́ látara pé kí ni òun náà ń jáde ní ìjàkújà tó ṣe pé ọwọ́ bíbá yìí anábì sallallahu alaihi wasallam ó ṣe ní wọ̀ anábì sọ débi pé ká fi la an yut'ana ahadukum ala ra'sihi hadidin khayru lahu من أن تمس يد المرأة يد الرجل الأجنبية أو يد المرأة الأجنبية Ànábì ní kán mú àdá àbí irin kán máa fi jẹ́yàn lórí kán máa sáàdá mọ́yàn lórí wọ́n yẹ kó níyàn lára ju kíyàn máa gbá ọwọ́ lọ́wọ́ mú àbí kí ọwọ́ rẹ̀ kára rẹ̀ máa kan ara lára sórí eléyìí ọjọ́ nǹkan tí ìjáde ìjákújà tí kì í jẹ́ kó rọrùn fún yàn ṣùgbọ́n ìjáde ìjákújà ó máa ń fa alùfọ́lùwà ìwà ní àyíkọ́lọ́fí láàrin ọkùnrin àti obìnrin torí ẹni tó bá jẹ́ pé ìjáde ìjákújà ní ń já bóyá nínú agbolé ti ń gbé kò ní sí ọ̀wọ̀ àwọn tí wọ́n bá gbé wọ́n mọ̀ wọn lólé wá lẹ́sì máa rí níbòmí bóyá ìyàwó ilé ẹ̀sì máa rí àwọn àbúrò ọkọ wọ́n jọ mọ̀ síra wọn lábàá mọ̀ gba lábàá inú ni ọkọ mi ọkọ yọgbà lábàá wọn gba ìyàwó ṣùgbà tó wáyá fi wá wo tẹlifíṣàn lẹ́yìn wáyá lẹ́mọ̀ gbọ́ pé wọ́n ń ṣe ìbàjẹ́ láàrin ara wọn kí ló fà á àtàbárùj ìjáde ìjákújá ni bákanáà ìjáde ìjákújá yìí ó ma ń ba ẹbí jẹ́ ó ma ń fa ìmárùn usra wa kharab al-buyut àìmọye ilé tó ṣe pé ilé wọn ti bàjẹ́ látara ìjákújá kọ́lá lọ́nà àwọn tí wọ́n ń gbìyànjú láti súnnà náà tó ṣe pé ọkọ̀ ọkùnrin yẹn kò ní balẹ̀ kò ní tó bóyá tí ń ṣiṣẹ́ bí ó débẹ̀ lórí báyọ̀ tí ń ṣe pẹ̀lú ẹni tí ń ṣiṣẹ́ láàrin wọn tó ń sì jẹ́ ìyàwó rẹ̀ mọ̀ pé kí ẹlẹ́ha ìwúlẹ̀ gbé wá lónìí sọ ẹni tó bá ti ń ṣiṣẹ́ níbi àwọn tó bá ń jẹ́ ibi tí ọkùnrin àti obìnrin pọ̀ sí pàtàkì jùlọ bí àwọn schools àbáwọn secretariat inna lillahi wa inna ilaihi sẹ́wọ̀n kọ́ ẹlẹ́yà inú yàrá anú lẹ́sùn lónìí ni ẹ̀gẹ́ ìbára ń dàsọ́ òun ẹni tí kámọ̀sùn yàrá anú ni ṣògbúrú àwọn ọ̀rọ̀ lédè rèdè yìí bẹ́ṣì mọ̀ gbọ́ nìyẹn tọ́ọ̀dẹ̀ ìwòlẹ́ agbéwá yọ́ lọ túbàgì ṣùgbọ́n yọ́ kọ́kàn wà ló bá rí rẹ̀ ó pé ah òun ti dáràn so ń ba ẹbí jẹ́ lọ́pọ̀lọpọ̀ nípa ìjáde ìjákújà so bákan náà ẹ̀nà ìdáhùn ìhẹ́yà ìjáde ìjákújá máa ń gba ojú títí kú lọ́lọ́yàn èèyàn ní lójú tì ma ní obìnrin bá pé ìjákújá ìmọ̀ ìrìn ìrìnkùnrin ma ń jáde káàkiri bó ṣe wù ú àìlójú tì yóò padà kú ní ara rẹ̀ kúrò tó bá jẹ́ lójú bákan náà ìjáde ìjákújá yìí a máa ń fa àwọn èèyàn débi pé wọ́n padà di pé wọ́n yanra wọn ní àlè wọ́n mọ̀ yanra النبي صلى الله عليه وسلم إنه حديث أبي هريرة ojúkóyé wa ipé mùsùlùmí ó gbọ́dọ̀ wà lórí ìṣọ́ra rẹ̀ ní gbogbo ọba gidi gan abúrúra ní kútùbà ala ibn adam nasibahu mina zina ipé ọmọ ènìyàn àwọn ìpín kọ̀ọ̀kan bẹ tó ṣe pé ó mọ fi ń zina ọmọ ènìyàn àwọn àsìkò kọ̀ọ̀kan bẹ tó ṣe pé yóò máa bí ṣe sìnà mudrik dhalik la mahala tó ṣe pé nǹkan yẹn sì máa ń ṣẹlẹ̀ tó pé kòrí sí iye méjì máa ń ṣẹlẹ̀ tó dáná bí ń ṣẹlẹ̀ fún wa kì í sí pé ànábì ń fi rẹlẹ̀ fún wa pé kò sí bẹ́ẹ̀ ṣẹṣẹ yóò ṣẹlẹ̀ so anábi ní ṣe rí ojú méjèèjì ní ma ń ṣe zina zina ojú òun náà ní kí yàn wo ẹni tí kì í ṣe lẹ́tọ̀ọ́ yà sinọ́lá lẹ́sọ̀lọ́ sálàm ní pé tí yàn bá wo ẹni tí kì í ṣe lẹ́tọ̀ọ́ yà bóyá ọkùnrin ní àbóbìnrin tó ṣe sì wo anábi ìyẹn ọlọ́run ọ̀sàmójúkò fún ọ أما النظرة الثانية أنا بالنظرة الأولى لك تلقى قوم الله سابقك فوق أملا كنتي توبا تنتو أنا بني عليك أتي دي أشفو يأتي كوزن ولا بنو so ó túnmọ̀ sí pé ọ̀nà tí ẹ̀mọ́ fi ń ra ojú yàn kalẹ̀ náà ni ànábì ń kọ́ wa pẹ̀lú àdéhìsímọ̀kà yìí kọ́lá tí ẹ bá tẹ̀ ìṣìgbó sókè tí yàn sí rí lukú rí tó ti dá ojú yàn padà ọjọ́kùnrin ni ọjẹ́ obìnrin ni Annabi sallallahu alaihi wasallam tún ní pé wal udhinani zinahuma al-istima' Annabi ni etí tẹ́rí yẹn jọ máa ń ṣe zina báwo ni etí ṣe máa ń ṣe zina òun náà ni kíyàn ọmọ lọ lè gbọ́ àwọn ọ̀rọ̀ ìsọkúsọ tí wọ́n náà wá dẹ́ títí kọmọ gbádùn rẹ̀ etí yẹn ń zina nìyàwó النبي صلى الله عليه وسلم أذن واللزان زناه زناها الكلام النبي نسولي أول هنا ما إيش زناه so sina táwọn òun náà ní ọ̀rọ̀ sísọ kí wọ́n máa sọ̀rọ̀ sọkúsọ jáde lẹ́nu gẹ́gẹ́ bí àwọn ìtí mọ̀ sọ tí wọ́n ń ṣẹlẹ̀ láwọn schools àbáwọn local government ṣe pé ìsọkúsọ náà lẹ́mọ̀ gbọ́ tí wọ́n máa sọ anábì nírú ẹni báyìí ń fi ẹnu se zìnà ni anábì ni ní wàlíyà ọwọ́ náà tẹ́ yẹn zina ọmọ albatr zìnà rẹ̀ bí ṣe máa wá ní kéèyàn gbá obìnrin abi mú àbí gba gbá ọkùnrin ọlọ́kùnrin mú yi ni ese zinaha alkhutọ zina rẹ̀ ní kí èyàn ó rìn láti lọ lè pàdé ẹni tí yẹn mọ̀ pé aburú èyàn lọ ń ṣe anábì tún ní wal qalbu yahwa wa yatamanna ìgbà míì ọkàn yóò máa fẹ́ kí ṣe náà ó ṣẹlẹ̀ yóò máa gbìyànjú bí zina ó ṣe ṣe wa yusaddiqu dhalika alfaraj so n tí mo wá ń ran ẹ̀mí lọ́wọ́ láti rí nǹkan náà ṣe òun náà ni abẹ́ wọ́yíkẹ́ dìbò ìgbà míì abẹ́ yìí sì pé nǹkan yẹn nírọ́ tí ah, ó ní àrùn ẹ̀rùkúrò wo nírò yìí so anábì sallallahu alaihi wasallam ń jí kún إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا قلوا أن gbígbọ́ rírí ẹnfẹ́ tí ojú ọkàn ọlọ́wọ́ bó bíyàn ní nǹkan tí ẹ bá fi ṣe ní nǹkan tí ẹ bá fi ṣe nínú nǹkan tí ọlọ́wọ́ bọ̀ nífẹ̀ẹ́ sí so a fẹ́ wò ní ìṣọ́lẹ̀ kan pé kí ni hakíkọ̀tù nìsà táwọn obìnrin kan eléyìí tí àwọn mùsùlùmí lọ́kùnrin tá a gbọ́dọ̀ mọ̀ ní bákan náà mùsùlùmí lóbìnrin òun náà gbọ́dọ̀ mẹ́lẹ́ yìí kọ́ mọ orí èèyàn tó ń ṣe Ànábì sallallahu alaihi wasallam Usama bin Zayd olọ́pàá àti tèé wa ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ma taraktu ba'di fitnatan hiya hadarru ala al-rijal min an-nisa Ànábì ní so wípé adájọ́ wọn sọ pé ibi tó lè jù nínú fìtínà shamari sọmẹta ti tẹ̀kún sọ pé likulli ummatin fitna wa fitna tó ummati al-mal anábìnrin gbogbo àlẹ́wọ́mà ni ó ní fìtínà àmọ́ fìtínà tàwùjọ mi yìí owó ni anábìnrin tó wá ní àyíkí tó nínú fìtínà tí máa ń ṣẹlẹ̀ ẹni pé wàhálà ẹni pé nínú aburú tí máa ń ṣẹlẹ̀ anábì ní tí mo fi kalẹ̀ kò sí fìtínà kan máa tara tó bá ẹ̀dí fìtínà ìyìn fi fìtínà kan kalẹ̀ hiya adarru ala rijal tó pé fìtínà yẹn ó lágbára fún ọkùnrin ẹwọ́n fìtínà tó wó tí mo sọ lẹ́ẹ̀kan àtọkùnrin àtobìnrin náà ni ó nínú fìtínà yẹn tánàbí ní lèkúlè ummatin fitnatun wà fitnatu ummati elmai so atọ́kùnrin atóbìnrin náà ni fìtínà tó wọ́n jọ máa bá àmọ́ fìtínà tó ṣe pé ó jẹ́ ẹ̀ṣà fún ọkùnrin anábì ní kò sí ìtọ́ lágbára jù tí ní anábì fi kalẹ̀ mínà nìsà tí ìbá ṣe fìtínà obìnrin yẹni pé fìtínà ti máa ń dààmú ọkùnrin jù obìnrin ni ọkùnrin gbọ́dọ̀ mẹ́lẹ́ yìí ike anábì ti sọ pé báwọn obìnrin ṣe rí nì obìnrin náà gbọ́dọ̀ mà ike báwọn náà ṣe rí nì kébí ni obìnrin mo ṣe rí nì kọ́ a máa sọ́ra kọ́ mọ́ jẹ́ kí fìtínà yẹn kó máa ṣẹlẹ̀ kọ́ mọ́ jẹ́ ọ̀kan nínú ẹni tí ó máa hú fìtínà yẹn lẹ̀ sí àwùjọ Ibn Battal alayhi rahmatullah bàtí wọ́n ń ṣàlàyé hadithi yìí لأنه كثير عن طب الشارح وبخاري واني ويشهد لصحة هذا الحديث واني داك ما يكي حديث دي ورطول لنا في أهل قلت أبالو لك قول الله تعالى قلوا ولن طلعوا سقي زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب من الذهب والفضة والحرش والخير المصومة والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المهار ابن بطان أنت روى آية القرآن هي قال في كان لي قل ولي زين للناس أشني وصفا مني hubbu shahawat ìnífẹ́ àwọn adùn ìnífẹ́ nǹkan tí ó ń jẹ́ nǹkan tó máa ń ṣe lójú èèyàn tí wọ́n fẹ́ máa ń lépa minan nisa látara obìnrin wal banin àti àwọn ọmọ wal qanatir al àti àwọn pẹpẹ ọrọ̀ wal khayl al àti àwọn ẹṣin tó rẹwà tó lágbára kúkálukú ní mẹ́rin láìkẹ́ bí ká ní mọ́tò lápòjúwe wàlhẹ́rù àti ọkọ̀ kúkálukú ní mẹ́rin fẹ́kọ̀ọ́ ní tó ti máa ṣe tó wọ́n dápò tó wọ́n máa ní dúkìá dáríkà mẹ́ta ọ̀nà àyà ti dúnìyà olúwa ní gbogbo nǹkan ọwá ní ṣe rí bọ́lọ̀ ṣe kọ́kọ́ dákọ obìnrin síwájú yẹn tó ní ṣújìnà linnas hubbu shahawat bá ṣe lọ́sọ fáwọn èèyàn a ṣe ní ojúlóyìn fáwọn èèyàn ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn nǹkan adùn mílẹ̀ nìsa látara àwọn obìnrin so pé bí ó ṣe kọ́kọ́ dákọ obìnrin ń jáyà yìí ń ṣàlàyé ni pé fìtínà ti obìnrin ọlọ́lágbára jù níbẹ̀ kọ́dọ̀ kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí pé min shaqa'ina quddimna ala jami'i ash-shahawat fal-mihnatu bin-nisa'i a'zamu al-mihan ó ní pé nínú ara wàhálà ta jẹ́ fún ayé fìtínà tí ó ga lára wa kò dìmù náà náà ni ọlọ́wọ́n bá fi tì wá síwájú àìláàjẹ̀ ní ìṣàwà lórí gbogbo nǹkan tó jẹ́ nǹkan àdùn àwọn ọlọ́run kọ́ dákọ̀ ẹni báwọn obìnrin so ọ̀kan náà ìyàwó àdánisọ̀ máa rẹ̀ sẹ́lẹ̀ olóṣọ̀rọ̀ yìí ipé bí obìnrin ṣe rí tí fìtínà wọn pọ̀ tó máa ń kó iná ló jẹ́ pé ọlọ́run kọ́kọ́ dákọ̀ obìnrin sáwájú gbàtí ń dákọ̀ àwọn ọ̀tọ́ tó jẹ́ nǹkan adùn wọ́n ní falmẹ́ṣínà tó bí lè sá fìtínà wàhálà tí ń bẹ láàrùn obìnrin wọ́n ní àwọ̀mọ̀lẹ́mẹ́ àyè òun ni fìtínà tó tóbi jù nínú àwọn tí wọ́n ṣàlàyé Bukhari wọ́n tún wá ní wàtàkùnà tó wọ́n ní obìnrin ìmọ̀ ń ṣẹlẹ̀ bí ṣe máa ń wá bí ìmáàlẹ́tì hínà ánìláhàk òun ni kí wọ́n máa ń ṣẹ́ ríyàn kó lérí òdodo òdodo tí yàn bá máa obìnrin ó sì dà ìbá ti yàn kó ń bẹ̀ obìnrin tí yàn fi ẹni pé òdodo tí yàn ti mà ó ti yé ọ ipi nǹkan yẹ ọ̀dá so obìnrin sì máa sọ wọn pé ẹ má ẹ má wọrí ìwọ́n ló sì wọ́rí lóòótọ́

ìgbàtán bá ń jáde bọ́ta tí wọ́n ń lòpọ̀ máwọn ọkùnrin làásíyàmà ìdà kúnnà sàfihàn tún mutabarrijat pàtàkì jùlọ ìgbàtán bá jáde ní jáde pé sàfihàn ìjáde ìjákújá mutabarrijat ìjáde tí ó bá so bí obìnrin ṣe rí lélẹ́yìí obìnrin nǹkan tó ṣe pé máa ń fa ẹ̀mí ẹ̀mí iná ni tó pé tí a bá mọ̀ pé nǹkan yìí kódà obìnrin yóò sì fàyàn síbi nǹkan yẹn kò ní jẹ́ kéèyàn lè dúró délé bí ọlọ́run ṣe ròyìn obìnrin lélẹ́ yìí obìnrin náà gbọ́dọ̀ wá máa ríra rẹ̀ bí kọ́nà kó máa ṣe òun ní ẹni tí ó máa jẹ́ fìtínà gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi ṣe ìròyìn wọn ṣùgbọ́n yẹn ni pé yín wà wọ́n pé àwọn ọ̀nà wo ni èèyàn fi ní jẹ́ ìdínà fún ayé òun ni kéèyàn jìnà sí etí ń jẹ́ ìjáde ìjákújà ọ̀dà kí wá ní asbáàbù tàbí kí ló ń fa gan tó fi pé àwọn obìnrin wọ́n ń jáde ní ìjáde ìjákújà àwọn kan ní pé wọ́n á fún ìmáà kí ń lẹ ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn lẹ ẹni tí ìgbàgbọ́ rẹ bá lè tó tó tó dúró déédéé irú ẹni yẹn kò ní wù láti pé kó máa jáde níjàkújà ẹwùn bàtí Aisha radiyallahu anha ó ní pé inna nisaa Quraish ó ní sẹ́rí àwọn obìnrin Quraish làfúbọ̀lá á èèyàn gidi ni wọ́n ìyẹn lánlá ni wọ́n ó ní wa inni wallah Aisha ni mo fi ọlọ́wọ́ bá búra wa ma ra'aytu afdal min nisa'il ansar mi ì rí ẹni tó tó tó lọ́lá tó dáa tó àwọn obìnrin ará Madina yìí ashaddu tasdiqan li kitabillah tó ṣe pé wọ́n gba ọ̀rọ̀ ọlọ́wọ́ bá gbọ́ pé òdodo ni wala imanan bitanzil ìrìnrí àwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ sí al-Qur'an tó tó àwọn ará Madina lóbìnrin kí ló dé tí a ń ṣàfi ń fún wọn ní orúkọ yìí ó ní lamma nazalat ayatul كل أزواجك وبناتك ونساء المؤمنين يثنين عليهن جلابيبهن ذلك أدنى أن يعرفن ولا يغين ونبقى تيايا يسوك عليه عائشة شققنا مروتهن òun kálukú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ya aṣọ wọ̀sẹ̀tẹ́rìnà bí a òjò àhónì wọ́n sì fi bo ara wọn so ní bẹ́ṣẹ́ ń gbọ́ ayà yẹn ẹsẹ̀kẹsẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí nílò ó túmọ̀ sí pé ẹni tí ìmáàni rẹ̀ tí kò bá lẹ yóò rọrùn fún un láti lè lo ìmúra gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní kó múra yóò kórira láti máa ṣe àtàbárùj ìjáde ní ìjákújà yóò kórira rẹ̀ ẹni tí ìmáàni rẹ̀ bá tó bá jó àìdúró dédé òun ní máa ń fà kí wọ́n ṣe wá sí fún yàn wípé bí Islam ṣe ní ká múra lélé yìí bí ọlọ́run bá ṣe làákalẹ̀ lélé yìí bá nẹ́bí ṣe làákalẹ̀ lélé yìí sallallahu alaihi wasallam kí o tún mọ̀ wípé ah àwùjọ yìí ṣe wá bá mú báyìí àwọn èèyàn máa bú mi ara tí ń fatẹ́lùmí nìyẹn tó ní gbọ́ olùwọ́n náà wá di salamu alaikum ìmí a máa sọ kí níyẹn kí gbogbo obìnrin gbogbo obìnrin tó bá ti jẹ́ mùsùlùmí o wàláyé ó múra ní ìmúra salamu alaikum ni eléyìí ni sábàbí àkọ́kọ́ yẹn ni pé lílẹ̀ ìgbàgbọ́ ẹni pé lọ́dọ̀ ahlu sunnah wal jamaa àwọn náà máa sọ ipe iman tẹ̀rí yẹn yazidu wa yanqus a máa lékún a sì máa dínkù ọ̀nà tí fi gbà pé ìmánìyàn lékún òun náà ni kó ṣe pé iṣẹ́ rẹ̀ èèyàn lékún kí iṣẹ́ rẹ̀ ó fún yàn láti ṣe so tabari ẹni tí ó ń mójútó hijabu rẹ̀ jìlbáàbù rẹ̀ ní lílò tí ń lò tí ń bá òfin ọlọ́wọ́ bá mú kìrò ẹniyàn kí yọ pé ah ìmánì ó sì ń ga ìmánì yìí wà ń bẹ́ẹ̀ Kini kan bẹ lọ́dọ̀ alìsúnà imani ìdúlójú kan o Inu kọ́ ma inu inú kọ́ ma wá sálẹ̀ tó iṣẹ́ olórin yẹn ní ma wá ń dìtàmì rẹ̀ kọ́dà lọ́dọ̀ ọkùnrin gan ní jíhà ọ̀rọ̀ hijabu yẹn ma ń mọ̀ pé lágbájá ti wíìk pé ayáwó rẹ̀ gbà kan bákan níṣẹ́ ma múra gbà tó bá yá ló di pé bá ń dínkù ní bá ń dínkù wọ́n náà sì ń wò ó sì sọ̀rọ̀ gan ti ní problem tó iman ìmánì rẹ̀ ti ń lẹ̀ bákanáà ara àwọn ọ̀nà tó máa ń fa àtàbárùj ọ̀nà ni hubbu dúníyà wà tọ́lẹ̀bì jam'i khutamiha kíyàn ó fẹ́ràn ayé kí ó sì láìkì láti kó ayé jọ ẹlòmí nígbàgbọ́ pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní lo hijab ò ní rí iṣẹ́ gidi ṣe

ìtọ́lọ́mbá lẹ́yìn ò ní láyé èyàn ò ní ìtọ́lọ́mbá lò ní ní kọ́dà kéyàn orin ní òhò kọmọ wọ pint káàkiri kò ní ríṣẹ́ ní tí wá yí àwọn èèyàn ni pé ìgbàtẹ́ bá ń sọ pé ẹni tí ń lọ hijabu ríṣẹ́ àìmọye ẹni tí ń bọ́ra alẹ̀ kí náà tí ò ríṣẹ́ tó pọ̀ bù háyà so òun ni pé ní tó gbọdọ̀ yé mùsùlùmí òun ni pé ayé àti níní ayé yìí kò sí gbogbo ohun tí èyàn kójọ kò ní ṣe pẹ̀lú pé ń sẹ́sìn àbí ìsẹ̀sìn tọ́lọ́mbá ti ní ó ní 1 billion láyé tó fi dípò kú èyàn ní o anábi sallallahu alaihi wasallam ó ní ọlọ́ọba ti ó fi ránṣẹ́ sí ọ̀hánláwò ẹ̀yà tí pé ẹ̀mí kọ̀ọ̀kan kò lè jáde láyé àfi yóò gbogbo tọ́nà ń kọ fún lásìkí yóò ní anábi wá ní fọ́jìmìlú fìtọ́lẹ̀ ẹ wá rìsìkí yìí lọ́nà tó dáa ẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n ní bèèrè pé àfi kí n bọ́ hijabu yìí so ìnífẹ́ ayé ìbẹ̀lára tí ń kó báwọn èèyàn so yóò tí ẹ bá wá rí àwọn ẹlòmíì náà tó ṣe pé wọ́n sì ń jẹ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba tí ń lo súnà tí wọ́n lo hijab wọ́n ń lo nìkọ́ọ̀bù wàláhì ẹ sì rí pé in tí ẹlòmíì gan ní lárúbìkì ọlọ́wọ́n so ìfẹ́ ayé ń bẹ lára tí ń disturb àwọn èèyàn o tẹ́lẹ̀ bá hijab ó lè ti lò ẹlò ní kọ́ọ̀bù <laughs> ọlọ́run sí rọrùn ọlọ́run sí rọrùn àwọn ẹ̀yà kanu àwọn mí ń bẹ tí wọ́n ní ìsíwájú kì í sọ̀rọ̀ yẹn àbí síwájú bù ni wọ́n ọ̀dà wájú lọ́dọ̀ tèmi ní ọ̀dà kì í síwájú tèmi dá àwọn nínú tó yẹ kí mùsùlùmí kó mú tó ní nígbòdò mú ayé yìí níwọ̀n torí pé kí ni tí àsìkò kú bá dé arábìnrin kan bẹ tí n bá ti ń sọ lọ́rọ̀ báyìí ni a sábà máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àpèjúwe kọ́lọ̀ kọ́mọ́ arábìnrin yìí ó ṣe wàhálà ọkọ̀kọ́ lọ school of nursing ìtọ́ máa ń ṣe midwifery ọparí ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó ṣe tó wá tó padà sí yunifásitì ó tó wá lọ lè ṣe dìgírì ní nọ́ọ̀sì yẹn gangan ṣùgbọ́n tó wá parí ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ó ṣe sí alákọ̀ọ́kọ́ oṣù àkọ́kọ́ oṣù kejì oṣù kẹta oṣù kẹrin bó ṣe di pé ẹ̀mí rẹ̀ bọ́nù lọ́wọ́ kú níjọ́ tí àwọn ń sin arábìnrin yìí mìíràn láǹfààní àti wà ń bẹ̀ wọ́n lákìsí pé àbúrò ẹni tó jẹ́ àbúrò ẹni yẹn ah, ó ń sun ẹkún gan tàjọ wà nítẹ́ wọ́n lọ lè ba àgbà tí ó dípẹ́ ara rẹ̀ sábàlẹ̀ bí ah, kí ló dé ẹkún yìí pọ̀ wọ́n ní àánú àti òun ń ṣe òun ni wípé ó ṣe wàhálà fún ayé yìí seriously so sọ mo sọ yóò tó sàwọn courses míì náà so pé kí nǹkan sáfilé kò fi lè ṣe dáadáa ní ẹwà wò ó ní gbogbo sálárì rẹ̀ tó gbà ó ní wàláhì òun bá nínú ilé rẹ̀ nígbà tí ó kú tó fi sínú envelope ni first month second month third month àwọn bá bẹ́ẹ̀ tí wọ́n ń pàrọ̀ lẹ́kọ̀ọ́ lọ́pẹ́ ah oníyíwọ̀n kan lẹ́yìn náà òun sẹ̀ tó wá rí pé nìyẹn sẹ̀ ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ń yébọ̀ ni táìmù yẹn ni náà lọ lọ́jọ́ dé tí ó wá lórí so iye gbọ́dọ̀ mú ayé yìí níwọ̀n ẹ̀yin obìnrin ẹranjúmọ́ ayé púpọ̀ kọ́dà àwọn ẹlẹ́hà ìfẹ́ ayé yìí pọ̀ ṣe rí ẹn tó bá fẹ́ sẹ́sìn wà láyé gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn yìí o anábì sallallahu alaihi wasallam àwọn ìyàwó anábì ni wọ́n ń ròyìn ìṣẹ̀mí ayé

kó jẹ láàárọ̀ lọ́sàn lálẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹjọ́ kejì láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹjọ́ kẹta olóhun rí bẹ́ẹ̀ rí láyé láti bàtà àwọn ti wọ Mọ̀dínà kọjẹ páwọn ń jẹun lẹ́ẹ̀mẹ́ta fún ọjọ́ mẹ́ta léra wọn láwọn ò ṣe inú káwọn jẹ 011 100 àbí 110 ń bá wọn sí ń jẹ nù àmọ́ká àwọn jẹ 111 kọjọ́ mẹ́ta kò sí tí ń jẹba Aisha radiyallahu anha olóńṣèrò ní ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam báyìí annabi Aisha náà ní tó ń sọ nínú hadithi ni bọ̀ táwọn èyí sábà kíì sí àwọn àlàyé tí ń bẹ́ẹ̀ hadithi wọn Aisha ní tí òun bá yan tánàbí sallallahu bá yan náà fílà ní yàrá àwọn onígbà tó bá fẹ́ fi rí kanlẹ̀ oníwà fọ́ gbà wọn lẹ́sẹ̀ pẹ́ òun wà ká ẹsẹ̀ kò fún un anábì wa forí kanlẹ̀ tó bá forí kanlẹ̀ tán tó dìde dúró òun tó na ẹsẹ̀ òun kí ni ilé òun túmọ̀ òun ilé yẹn fún ẹlẹ́hà mi yóò mọ fìtínà ọkọ rẹ̀ ni ẹjá lọlé fúláàtì ilé túláàsì ọkọ̀ náà mọ̀ wá wá owó túláàsì káàkiri ti túláàsì ilé túláàsì lálọ́ọ̀ àwọn kíní ti lọlé túláàsì tí wọn ah, tí wọ́n yí ṣe túláàsì fúláàtì ní tí wọ́n ọlọ́run lọ fún àwọn lówó tí apá wọn ká wọ́n tí ẹ pàrí ọ̀ká kí ló máa ṣe fìtínà fún tó bá wà kò sí tó burú bọ́ tí ò bá sí ìyẹn máa wà láàyè kí ọmọ fìtínà ẹni tọ́lọ́wọ́n tẹ́bá ní ẹ̀lú ní kọ́ọ̀bù yóò ní ẹnu ẹnu ẹnu yàrá rúmà pálọ̀ ìmí ọmọ bí tí ọlọ́run ti fi condition rúmà pálọ̀ sí ọ̀rọ̀ ní kọ́ọ̀bù o ìmí ò tí rí o sọ̀dọ̀ àwọn obìnrin náà láti ń rí sọ òun ni pé ẹ̀sìn ọlọ́run ló gbọ́dọ̀ jọyàn ni o káyé ó ni so sókù tọ́rọ̀bẹ̀yà kí wọ́n máa gba ẹ̀kọ́ burúkú min kíbalẹ̀ ọ̀sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn òbí wal murabbin àtàwọn tó ń tọ́ ma ń bẹ lára tí ń dá wàhálà kalẹ̀ tí àwọn èèyàn ò fi lè máa lo hijab kí wọ́n fi tàbárò jù kalẹ̀ jákújá kí wọ́n fi kalẹ̀ ẹ̀kọ́ tí ẹlòmíì ti gbà lọ́dọ̀ àwọn òbí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ so

àti bílíkì náà bẹ̀tí ya ń jẹ wọn o lòjáàbù ọkọ lòjáàbù ọkọ náà sí súnà ìyá sì ń jẹ wọn seriously kò ní rí yìí so irú yẹn náà ń nínú tí ń dá fìtínà kalẹ̀ òbí tí ẹni tó bá nírú ẹni bẹ́ẹ̀ lóbi ìyẹn dẹ̀tí sí wọn ìyẹn dẹ̀tí sóbi òun ìní ọba wọn já o ní dẹ̀tí sí wọn máa ń lò ó mo ti gbọ́ ni sì mo gbọ́ ọ sí pé ọmọgbà mo gbọ́ ààyìn fẹ́ kó máa lónìí kọ́bùn ẹnìkan sọ fún mi jò ní ọláwọn lè ṣe àwọn fẹ́fẹ́ yàwó ní bàbá yàwó wa dúró pé ìfẹ́ kó lónìí kọ́bù o ní <laughs> <laughs> so gbọ́ mo ti gbọ́ ah, ah, mo ti gbọ́ náà ah, ní oníkò ní ìdíkọ̀ lọ lè ronú kí lọ lè ronú sí ẹsẹ̀kẹsẹ̀ lórí kó ti mọ dáhùn lóhùn tẹ ìfẹ́ kó lónìí kọ́ bu ẹ̀bẹ̀ ni ọmọ mi ó ṣiṣẹ́ o mo ti gbọ́ so ó ti gbọ́ so òun ni pé so ó tọ́rọ̀bẹ̀yà ẹni tó bá nírú ẹni bẹ́ẹ̀ ni àbẹ́ni tí ó jẹ́ ni kó má yà sí wọn níbi ìyẹn so bákanáà lára tí tún jẹ́ káwọn èèyàn kí wọ́n máa jáde jákújá yìí òun náà ni pé àwọn yàrá intishar wasa'il ifsad fil mujtama'at hatta wasalat ila kulli baytin wa fi'a yàní gbogbo ìjọ kọ̀ọ̀kan gbogbo àwùjọ kọ̀ọ̀kan náà ni wàhálà ni àwọn kọ̀nàwátù tí àwọn èèyàn ń kó káàkiri àwọn satellite lóríṣiríṣi táwọn èèyàn mọ̀ rí fẹ́lú mí ò lè rí nǹkan mẹ́tò pé yọ́ láìkẹ́ ní ẹ̀yìn ẹ̀wọ̀ àwọn lárúbáwá náà ní o lárúbá tó lẹ́nu mi tẹ bá rí tó bá múra kúrò ní súnà náà lòun ṣe pé múra ẹ̀sìn kó lẹ́nu mi yóò bójú tó wá mú jìlbáàbù tó fún tó wọ̀ so yóò sì mọ́ rí nínú nínú television àbí níbi àwọn àwọn kíní kọ̀nàwàtù yìí satellite yóò mọ̀ wò ní ẹ̀wò ìbùn ẹ̀wò Saudi rẹ̀ ẹ̀wò ẹ̀wò gan ẹ̀yìn so sáwọn afá Saudi gan fara mọ́ bẹ́ẹ̀ ni afá Saudi ń pariwo fún wọn bí wọ́n ṣe ya aláìgbọ́rọ̀ wọn bẹ́ẹ̀ làwọn yóò náà ya aláìgbọ́rọ̀ ní Saudi so gbogbo àná ń sọ fún wọn kí nǹkan yẹn kò bá mú kìí ṣára rẹ̀ so irú yẹn ń dá wa lálẹ́ fẹ́ lómi tí ó fi ní pé àárọ̀ ah, ah, ìjábò tí ó àárùn ẹ̀rí àti mákà ti wọ kíní ẹwọ eléyìí náà àgbà tó wọ kíní tó sì fi ẹ̀yìn àbáyà àbáyà ni ẹwọ sí fi Saudi náà àbáyà náà fi lé àbíkẹ́ lómi olé láti Saudi náà ó jẹ pé rú in tí ìyàwó rẹ̀ lónù wọ́n bá di sampo mọ́ lọ́wọ́ sórí eléyìí ń bẹ lára tí ń jẹ́ so bákan ara náà tó ní pé ru'yatul gharb kal-mathal al-a'la ẹlùmí ti rí àwọn west yẹn nípa àwọn òyìnbó yẹn bí ẹ kó ní àwọn ní àwọn ní role model wọn nígbà bá ti ń ṣe lòun ó ṣe nítorí wọn bá ti ṣe kò ní ṣe tìrú yẹn náà bẹ́ẹ̀ níjọ́ tó bá gbọ́ pé àpòjúwe tí wọ́n ma tẹ̀lé so bákanáà lára tí ó tún ma ń fa táwọn ẹfí ma ń jáde ìjákújá òun náà ni aljahalu bí mawa'id almuta'alliqa bit tabarruj àwọn èèyàn ọmọ ewu láńlá tí ń bẹ níbi kí ọmọ jáde ìjákújá kóbìnrin kó ma jáde ní ìjáde tí ọ̀dá àwọn èèyàn wọn ọmọ obìnrin ọmọ ipé bóun ṣe ń jáde yẹn òun kó bára òun òun sì ń kó bá àwọn ọkùnrin ọlọ́kùnrin òun kó bára òun òun kó bá àwọn ọkùnrin ọlọ́kùnrin náà ni àwọn obìnrin tí wọ́n máa ń gun ọ̀kadà káàkiri pàtàkì jùlọ ẹni tó fẹ́ mójútó ẹ̀sìn tó wá ṣe pé ìkánjú ìkánjú náà ni ọmọ ìdàmú rẹ̀ ni a máa sọ kí ní ẹ̀bá obìnrin lọrin ipe èṣù ń dàmú ẹ̀yin obìnrin yìí èṣù ń dàmú àwọn obìnrin ó tó wá dọ́dọ̀ àwọn tọ́lá àwọn tó ń ṣe súnà náà tó ń gbìyànjú súnà anábi ni alàájẹ́lẹ́tú mina shaitan ìkánjú ìkánjú pàpàpàpàpà àtọ̀dọ̀ èṣù ní ti ma ń wá ẹlòmínisìn bóyá ibi tí ń lọ tí mọ́tò bá já sí àrẹ yọ́kànra rẹ̀ wọ́n tó sí kan bẹ̀rún díẹ̀ kò ní wọ mọ́tò ọ̀kadà tí ó gbé wọ tó sí díẹ̀ ọ̀rùn lẹ́wọ̀n wá kiri ẹnu tó ẹkù tó mọ́ sọ fáwọn èèyàn pé ah, àwọn years back tó ti lọ tí ọ̀kadà yóò tí ìbé kó lẹ́yìn obìnrin ẹ̀ṣẹ́ ń sẹ̀mí ṣe bí taxi lẹ́ ń wọ̀ amọ́nìsẹ́ láti rọra bọ́lẹ̀ sí etí kí wọ́n rìn wọ àárín yóò lè fún wọn ni ọ̀kadà ní ọmọdá dúró kọ́lá taxi ọmọ dúró ti pé ẹ̀yìn ìgbẹ̀lẹ́ lọ ọ̀kadà òun sì ní pẹ̀lú hijabu ẹ wá jókòó ọlọ́gàdà wà máa tẹ bíríkì tó bá tẹ bíríkì yọ ọ̀rọ̀ kọ́lá bí ọ̀rọ̀ lù náà sórí eléyìí ọba àmù obìnrin wọn gbọdọ̀ mọ̀ pé náà ni Islam fi ṣe ikhtilat ní ìwọ̀ yẹn ni pé kí ọkùnrin àtobìnrin kánjọ máa mix ìwọ̀ ni ìwọ̀ ni tó bẹ́ẹ̀ náà ni lórí ọ̀kadà náà ni kọ́lọ̀ kọ́mọ́ṣàbáwá sí àlékún mú dúró fún àwọn àbá Saudi lẹ́yìn náà ìjọba Saudi kọlọ̀kọba tó tún ṣe dáadáa òun ni pé ìgbà tí wọ́n fi ṣòfin ipé kí obìnrin kọ́ mọ́ wà mọ́ tó ṣòfin tó ṣe dédé pẹ̀lú ìlú wọn ni àpọ́nlélánlá ni fóbìnrin àpọ́nlélánlá ni ìjọ tí èèyàn mọ̀ ni pé kíyàn orí obìnrin tí bá ń drive tí mọ́tò rẹ̀ bá takú ìjọ òun lèèyàn mọ̀ obìnrin tí bá ń drive bóyá táyà rẹ̀ wá jò so àìmọye rẹ̀ bẹ́ẹ̀ sí bá padà náà tẹ̀rí báyìí ìdàkùn mọ́ yọ́ yóò mọ̀ ẹ̀dàkùn ẹ̀wà bá mi yọ táyà yìí wọ́n náà mọ́ yọ́kùnrin bí olóògbé jáde nílé ṣùgbúgbúrú àwọn nǹkan báyẹn lẹ́ni yóò fi mọ̀ pé àkọ́lélánlá náà làwọn sàúdí fóbìnrin látara so ni ẹlòmí ò tó mọ́ta rẹ̀ jẹ́ ní ma ń gbé báàgì sáàrin lórí ọ̀kadà ó ń gbé báàgì sáàrin ó gbé báàgì sáyà rẹ̀ náà bí tó gbúrú àwọn ìyẹn èyàn gbọ́dọ̀ mọ̀ pé fìtínà obìnrin gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ wípé ìfẹ́ jẹ́ fìtínà fáyé kọ́lọ̀kọ́ mọ́ ṣe òun ní fìtínà fáyé ẹni tó bá fẹ́ kọ́lọ̀kọ́ àwọn ọlọ́kadà ẹ̀kà dé junction wọn ni wọ́n ń ròyìn bí kọjá pé estate kan ni wọ́n máa ń gbé àwọn èèyàn kọjá ń bẹ̀ wọ́n lọ́kadà wọ́n ń sọ pé kò sí òun mọ́ bí gbogbo àyà àwọn ẹlẹ́ha òun ṣe rí bẹ́ẹ̀ bá ní ṣẹlẹ́ àtọ́ dáńtì ẹ̀mú àyà rẹ̀ tó bá fi rọ́lù ọ̀rá yìí kò sí àmì mọ́ mọ́ tẹ bíríkì ní níwájú kò wọ́n ń gbọ́ gbẹ̀gbẹ̀ la ilaha so sánlẹ̀bì ni wọ́n lẹ́bi ṣe bẹ́yìn lẹ́ ń gun ọ̀kadà ibi tó kí n rìn lọ kí ọmọ ní ah, ìjẹsàrí gbọ́kadà yọ́ yàmì náà kò fi ní àlàájẹ́lẹ́ tú ṣúnà ṣe ìṣọ̀ èsù ń dàmú yànnú èsù nù sí akáwọn kankan bẹ́tẹ̀ wọ́n fẹ́ ṣe Islam yìí yóò nídi kíyàn ó sí níjọ́ tí Islam bá ti di pé yìí ṣe faradà mọ́ wàláyìn lórí ẹ̀sìn sí bó ṣe yẹ kọ́lọ̀ ọkùnrin tí ò ní mọ́tò ò sí ní ọ̀nàkàdà náà ó mọ̀ ṣàwọn afárádà kan láwùjọ tó bá wọ mọ́tò báyìí sàwọn àlékùn tó bá ti wọnú mọ́tò ó sì wà ní mọ́tò bóyá wọ́n lọ wà níwájú dẹ́mà bá ní òun gbẹ́ nìkan sí ọ gbà tó wò ó lóbìnrin èèyàn jo jẹ́mbọ́lẹ̀ jẹ́mà lọ gbowó ẹ̀ ó ni fẹsẹ̀ sáyòkú ó sàfárádà náà

bẹ́ẹ̀nà níbi ah, ibi tí wọ́n fẹ́ lọ yìí àwọn ah, jìnà sí ji ó jẹ́ ń wọ́ títì obìnrin ní báyìí wọn jẹ́ ń wọ́ taxi kọjá sí títì kí n fẹsẹ̀ mú wọlé torí kí ni kí mọ́mọ̀ lọ ọkùnrin ọlọ́kùnrin so àìmọ́ àwọn tí ń bẹ níbi ìmọ̀ jáde jákújá anábìnrin lam ara unna ba'id obìnrin ni wọ́n àmọ́ wọn tí ìdè mí ò tí mọ́ rí wọ́n báyìí o anábìnrin kasiyatun ariyat oná ni mumilat ma'ilat oná ni àwọn obìnrin tó ṣe pé wọ́n láwọn wẹ́wù lóòtọ́ àmá ariyat òhun náà ni wọ́n wà ma'ilatun mumilat in tí ó ma fa ọkùnrin tí ó ma ṣẹ́rí ọkùnrin náà ni wọ́n ma ṣe sẹ́mi wọn so bóyá directly àbí indirectly ọmọ àbíkọ́mà obìnrin lè lè débi pé yóò rìnrìn tó pé ń sẹ́rí àwọn èèyàn kan fi mọ̀ pé èèyàn bẹ́ kọjá ẹlòmí òsì ní rọ̀bẹ̀ irú ẹni tí ń gọ̀kadà nísìn ọkọ̀ ọkùnrin wọn ò lè dúó kò lè dúó bí sí ń gbé ọlọ́run ọkàn rẹ̀ ò lè dúró kò ọmọ tó dáa

yani túlù zaman lè sàìmán lè hijab ẹlùmí ti pẹ́ nílé ìjábù yìí lótọ́ ó ti pẹ́ nílé nìkọ́bù tí ó bá wá mọ́ wá jáde mọ́ rí pé ìjákújà ní ń já tẹ́bà ń sọ fún ọ̀gẹ́ láti bí ọdún mẹ́wàá títí nílò nìkọ́bù yóò wá sí igi mú kalẹ̀ gbogbo àwọn kan báyìí ó ló ní kọ́ọ̀bù àmúsíkì mú kalẹ̀ sórí eléyìí tí ó kí yóò kíyèsí ní pé ó ti pẹ́ mẹ́ lóòtọ́ ẹlòmí yóò jáde yóò lò ní kọ́ọ̀bù yóò wá yọ ọwọ́ kalẹ̀ yóò yọ ọwọ́ kalẹ̀ tẹ bá ń sọ pé à yóò lọ gbàgbà gẹ́gẹ́ yóò ní ti ń lọ láti mi ń gbà mí tí ọba máa ṣàmúhútó rẹ̀ nǹkan yẹn yóò fẹ́ máa tàkàkàrà yóò fẹ́ máa wẹ́yìn yóò fẹ́ máa lẹ́yìn àbíkí ọmọ check ara rẹ̀ gbogbogbà gbogbogbà ẹ̀wọ̀n update ara rẹ̀ gbogbogbà so lẹ́yìn náà ọkọ̀ náà òun náà gbọ́dọ̀ máa wo kí ni léyìí tà kí ló dé báyìí ẹlòmí ọlọ́wọ́ bá dáadáa kúrò ẹ̀ bá dákẹ́ mọ́ dáná fún ẹsírú oúnjẹ kan kò sí tọ́kàn má ní kí ní kásẹ̀sì tó bá wù ọ́ oúnjẹ mọ̀ àmọ́ kó jẹ́ pé bí tó wá lọ lè tó lọ lè dẹ̀ sí kí wá dẹ̀ sí bí ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìyàwó yàn kọ̀dá o ó fẹ́ mọ jáde báyìí ó ní wá ni mẹ́wàá láìjẹ́ tí fẹ́ràn kí ní jẹ́ bẹ́ẹ̀ ni dákun ni yẹn máa update yẹn nǹkan tó ti pẹ́ tí ò fi wá níbẹ̀ dídàkudà mọ́yàn ara nǹkan tó tún òun náà ni pé taqsiru kathiri min ahli al ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àwọn náà ìfọwọ́ ijade mú ọ̀rọ̀ tabarruj ìjáde ìjákújá ọwà lè rí afá mi so olùnìkọ́bù kò lúpo tí ẹni sọ fún wò afá mi gan gan fúnra rẹ̀ gan-an ní pé òun sọ̀rọ̀ eléyìí wọ́n àmọ́ ní ẹ̀ráfà lágbájá ìyàwó rẹ̀ oló kíníkan lágbájá ìyàwó rẹ̀ oló kíníkan làkásìgbè ìyàwó rẹ̀ oló so òun náà wọ́n fi ṣe ẹ̀rí fún àwọn tí wọ́n bá fẹ́ lò àbáwọn tí bá ń dó pé òun lò ní sùúrù yẹn náà ń bẹ lára tí yẹn tó fi ń pọ̀ so bákan náà ṣùgbẹ́tulẹ̀ hizbiyin àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn ẹlẹ́gbẹ́ ìrújú wọn náà tún ń bẹ látara pé wọ́n máa ń lo hijabu púpùpú hijabu púpùpú bí àwọn tmc lápòjúwe hijabu tí kò ju ìdajì ara lọ ń bẹ lára tí ń dá fìtínà báwọn ẹ̀wọ̀n ní àá ìpé náà náà kò nídìí wọ́n bá fẹ́ mẹ́rin wá fún àwọn ọlọ́lẹ̀ ó ti jẹ́ tó kè wọ́n lo ìjáàbù tí ò ní ju ìdajì ara lọ wọ́n wá mú gáùn wọ́n wá wọ̀ sísàlẹ̀ tí wọ́n wá ní gáùn yẹn tí ń rẹpẹsẹ́ntì ìjáàbù irú eléyìí kò síbi tẹ́fẹ́ gbé wọ́n ṣe hijabu wọn wọ́n ṣe yóò dé ìdajì kékeré náà máa ń lò alẹ́ hijabu الجلباب القصير، jilbabu ni àmọ́ yóò kúrú ẹni tó bá lè wọ lajnah da'ima tẹ bá ti tẹ̀ sínú kíní fatawa wọn ẹ ẹsà tẹ aljilbab alqasir so wọ́n á gbé wá àwọn lajnah wá dáwọn lóhùn pé ti ń jẹ́ hijabu kúkúrú òsì lára ti ń jẹ́ hijabu jilbabu kúkúrú òsì lára rẹ̀ o ó gbọ́dọ̀ balẹ̀ látókè ọkànlẹ́lẹ̀ ni so ti ń aljilbaabu náà so ní pé irú àwọn nǹkan yìí náà ní nǹkan tí ó ń jẹ́ káwọn èèyàn kó mọ jáde ní ìjà tí kò bá òfin ọlọ́run ọba mu ó túmọ̀ sí pé ìjáde nìsín jáde ìjákújà ó lè wáyé fún ẹni tó ń jẹ́ ẹlẹ́hà lóòótọ́ ó bójú rẹ̀ àmọ́ ara jáde ìjákújà ni lóòótọ́ ó bojú rẹ̀ àmọ́ ìjábò lòlùdájẹ́ ara lọ ìjákújà ni tàbárùjù ni lóòótọ́ ó jáde lóòótọ́ ó lọ ìjábò ọkànlẹ̀ àmá àǹkárá rẹ̀ nẹ́lẹ̀ tó ń rí kí ṣe pé kìí ṣe pé àǹkárá yẹn ní hàn ló ó lọ àbáyà gbẹ̀rẹ̀ tó búra lóòtọ́ àmọ́ wọ́n wá dìsáìn rẹ̀ wọ́n ṣiṣẹ́ sí ara tàbárùjù náà ni irú àwọn nǹkan báyìí tó ṣe pé mùsùlùmí ọgbọ̀dọ̀ kíyèsí láti bí ìjíká wùkí náà ń pè ní al-hijabu ash-shar'i ìjáàbù tó bá òfin ọlọ́wọ́ bá mú tó ń pé ọ̀gẹ̀gẹ̀ ní Islam pè wá sí نصرة الأحزاب آية 59 الله بني يا أيها النبي قل لأزواجك قلوا أني والنبي صفوا ويقول رأي وبناتك أتعوام بني رأي والنساء المؤمنين أتقوا بمرين مؤمنين صفوا بي يدنين عليهن min jalabibihin ike wọn gbọdọ̀ da jìlbáàbù wọn kí wọ́n da abúlẹ̀ kọ́ fi gbogbo ara wọn yányá anábì ọlọ́wọ́ bá lè dhalika adna an yu'rafna wala yughayn eléyìí ló jẹ́ kan dáwọn mọ̀ kíkà àwọn mùsùlùmí lélẹ́yìí mùsùlùmí tí ń tẹ̀lé fi ọlọ́run lélẹ́yìí ẹnìkankan ò nílé máa ṣe sùtá òun lè máa fi ara ní wọn wa kana Allahu ghafuran rahima olùwàlẹ́ ìmì ọlọ́run jẹ́ ọba aláforíjì mọ́ jẹ́ ọba oníkẹ́ tábàwọ àyà yìí àyà yìí ó darí sí ọ̀dọ̀ àwọn ìyàwó ànábì ó darí sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ bákan náà tó darí sí ọ̀dọ̀ èmi àtiwọ́ àwọn ìyàwó èmi àtiwọ́ àwọn ọmọ wa lóbìnrin èmi àtiwọ́ àwọn àbúrò wa lóbìnrin àwọn ẹ̀gbọ́n wa lóbìnrin èmi àti wọn kí gbogbo wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa lo jilbab jilbab yìí bó la ṣe afẹ́ gbọ́ yí gangan tábàlọ́wọ́ tafsiri al-Baghawi táwọn tí Ibn Kathir táwọn ti Tabari àtàwọn tafsiri tó jẹ́ àwọn kọ́dà Jalalayn tafsiri Jalalayn ìjọ tí mo ń ka tafsiri Jalalayn lérí ayà yìí wọ́n jòkó wọ́n wò sún pé ah! àwọn àfààlẹ̀ Yorùbá yìí wọ́n sì àwòsí fún fáwọn ìjọba ah, ẹjọ́ bẹ ǹdẹ̀ sọ́rọ̀ iná tó clear nínú Jalalayn tó báyìí tafsir Jalalayn ẹni kí ni tafsir Jalalayn sọ ẹni kọ́kọ́ gbé ti Abdullahi ibn Abbas wá lórí ọ̀rọ̀ ayà ó ní umira nisa'ul mu'minin apá àwọn obìnrin mọ̀mí níláṣẹ Ibn Abbas ló ibẹ̀gbà tó fẹ́ ṣàlàyé ayà yìí ó ní ayọ̀gọ̀ tí na rò ó sàhún pé kí wọ́n bo orí wọn wá ojú àhún àti ojú wọn bí jalabibi pẹ̀lú jìlbábù wọn wọ́n ní illa aynan wahidatan ojú ní kan rayọ́ lẹ̀ báyìí kan rayọ́ ojú kalẹ̀ kódà níbi ìrìwáyà ní ojú ṣàlàyé ipé kan yọ ojú kan kalẹ̀ ó ní lè rúpẹ̀yà láti lè máa fi rí ọ̀nà ni kí lè máa fi rí náà bákanáà nínú tafsir Jalalayn tí mo sọ yìí nígbàtí mo wo tí mo fi ní mo wò ṣẹ́rí tafsir Jalalayn nìyẹn tí mo fi ní pé ọlọ́run kàì àwọn àfáàlẹ̀ yorùbá ń rojọ́ tafsir òun tẹ́ bá ń gbọ́ bá náà ṣe tafsir nínú ààwẹ̀ tó ní tafsir là ń lọ wàláì sí tafsir Jalalayn nìyẹn náà ń kà ẹni tó bá tó advance ní mọ̀ lọ sọ́wí sọ́wí tafsir tó jẹ́ ṣáríwù fún Jalalayn ní Hashiyat Sawi ó tún jẹ́ ṣáríwù fún Jalalayn so túnmọ̀ sí pé kọ́dà ibùn ní Ìlọrin tafsir Jalalayn bí a bí ọdún méjì na máa ń parí ẹ̀kọ̀ kan láwọn àwọn kíní ni àwọn tafsiri ni àbíkò jẹ́ pẹ́lú níbi ọdún márùn-ún ó parí ẹ̀kọ̀ kan torípó òkè bóyá súnmù kọ̀ọ̀kan náà kí lójúmọ́ kí lójúmọ́ ojoojúmọ́ sàpé súnmù mẹ́rin ní sinmi wà nínú júzù kan so òkè súnmù irú ilé tí wà ní ìsìn nígbàtà tí wọ́n kéèké ní tafsiru so súnmù kọ̀ọ̀kan ni wọ́n kè ó túnmọ̀ sí pé júzù wọ́n mọ̀ pé júzù méjì láàrin ọjọ́ mẹ́jọ júzù méjì láàrin ọjọ́ mẹ́jọ so náà ni wọ́n fi parí Ramadan so ó mi pé ìmáàmù mi gan lè ka ẹ̀ márùn-ún ní tafsiru látòkì kalẹ̀ kó tó di pé yóò ẹ̀dàpọ̀ níbo wá ní gbogbo náà ṣe ń túmọ̀ ilé yìí fáwọn èèyàn ní tí wọ́n fẹ́ kàí bẹ́ntọ́ tó wá dìde tó gbogbo ti ẹni tí bá tún rẹ̀ à tafsiru Jalalayn ni pé jam'u jilbab bá tó dá tó káyà yìí tán ó wá ní òun ló jẹ́ jam'u fún jilbab yẹn pé jilbab ni mufrad oní tí ń jẹ́ jilbab oní wà hiyal mula'a oní aṣọ allati tashmulu biha almar'atu tí obìnrin ọ́ dàbúra ay yurikhina ba'daha ala al-wujuh yóò wá tó da apá kan rẹ̀ bó ojú rẹ̀ idha kharajna li hajatihin ojú kan pẹ́lú yọkànra yọkalẹ̀ láti mọ̀ fi rí náà ẹ̀wù tafsir Jalalé nínú ọ̀ so ni ó fi mọ̀ pé àwọn afá yìí tí àni wọn orílẹ̀ yìí ni àbí wọ́n takò ní okó àwọn òkọ̀lọ̀ so ní pé mo sáfẹ́ ló mẹ́ ni pé ayàtaka yìí Ibn Abbas ń jẹ́ kó ń yí pé ojú bíbò iná ni ayà yìí túmọ̀ sí i átàrò yàtàrò tó sì lálàáfíà ni àwọn ìlúmí wọ́n sọ pé ọ̀rọ̀ nìkọ́ọ̀bù wípé kìí ṣe dandan àwọn kan ní dandan ṣe rí ní tí akọ̀lọ̀ kọ́kọ́ mọ̀ ní kíká kọ́ mọ àwọn bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin náà òun náà ni wọ́n máa pè ní almula'a òun náà máa pè ní al'aba'a tó àwọn kọ́ rẹ̀ pọ̀ tó náà máa pè ní wọ́n tó máa pè ní an-niqab tó wọ́n tó máa pè ní al-qina' tó kọ́ rẹ̀ pọ̀ gan so irú àwọn orúkọ tó pọ̀ yìí àwọn afá máa ń sọ pé inú kọ́ìlẹ̀ ní ẹni fi kẹfì kẹ́kẹ́ fi pè kan àmọ́ tó bá yá tó ń kálukú wọ́n bá wà papọ̀ ẹwà dáàlà yóò ń kálukú ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ó ní máa sọ̀rọ̀ ní ìsìnkú ní pé ṣé obìnrin yẹn lo kìmọ́ kó ipé tó mìnì ni pé so bojú rẹ̀ so bo ara rẹ̀ so bo ojú rẹ̀ àbí kí wọ́n ní so ó lo jìlbáàbù kó ipé tí yẹn mìnà ni pé ó lo ojú rẹ̀ ó bo ojú rẹ̀ àti gbogbo ara rẹ̀ papọ̀ so pé ẹ̀ṣẹ́ ìwọ̀n jùlọ báàbù lọ́wọ́ ni kó níbẹ̀ ni ìtumọ̀ ẹni pé tó fẹ́ dress tí ó bojú tó gbogbo ẹ̀ papọ̀ ni ọmọ wa bẹ́ẹ̀ bákan náà ó túmọ̀ túmọ̀ sí pé tí ẹ bá wá fẹ́ dayọ lọ́tọ̀ọ̀tọ̀ pé nìsín ọwá ń ṣàlàyé pé nìkọ́ọ̀bù hijabu jìlbáàbù khimaru aha yẹn wá ní nìkọ́ọ̀bù òun ni táà máa fi ń bo ojú gangan khimar òun ni tó ṣe pé èyí ó lò látòkè yóò sọ̀kalẹ̀ sí ìsọ̀kalẹ̀ àyà díẹ̀ onípe ní khimar jilbab oní tó pé yóò pò yányán látòkè náà ní Sheikh Albani rahimahullah wọ́n mú àwọn asar kan wá pé in ti ń jẹ́ full hijab ẹlẹ́ máa rọ̀ pé full hijab tó wọ́n rẹ̀ ní pé kò lo khimar tó pé kò ní ju ìdájí ara lọ ẹsẹ̀ wá gbé jìlbáb gangan lè jìlbáb gangan wọn ní jẹ́ fún hijab ẹ̀dìgbẹ́ tó máa ń lórí eléyìí kó tó lè ti pé ẹwà rí gangan níbẹ̀ yóò lágbára náà ni ẹlòmínísì ń lo jìlbáb lóòtọ́ àmọ́ jìlbáb fìtínà alhijabu shari'i ọgbọ̀dọ̀ ní ìròyìn mẹ́rin nínú ìròyìn àkọ́kọ́ ni pé hijabu tó jẹ́ hijabu tẹ̀sìn ọgbọ̀dọ̀ kanlẹ̀ látòkè látòkè kanlẹ̀ yányá àkọ́kọ́ nù ọwá gbọdọ̀ nípán tí ó nípán tí ó tíkì àkọ́kọ́ nù ẹlẹ́gbẹ̀jì nù yóò wà máa rí tóró ti gbé kìíní ẹlẹ́ ara orú ọmọ wá mú ibi tọ́lọ́wọ́ ọ̀ràn ó ti rọ́ra rẹ̀ ó ti kiri káàkiri so yóò wà máa rí ìjáàbù sí bí ìṣòro ẹwọ́n tí Abdullahi ibn Abbas sọ ó ní pé ńgbà tí wọ́n bá jáde bọ́ta síbẹ̀ rí níbi àdísínú ehm, nígbàtí àyà ìjáàbù kalẹ̀ fún eh, eh, Hafsa àbí Sauda Hafsa tí radiyallahu anha ọ̀kan àwọn ìyàwó Ànábì tí Umar wá pàdé rẹ̀ Umar wá pàdé rẹ̀ ọkùnrin Sauda ni so Umar wá pàdé rẹ̀ Umar wá bí pẹ́mbò ló ń lọ pẹ́mbò ló ń lọ òun lọ síbì kan ní ìgbà tó wáyé ọ́sá padà sílé wọ́n lè bá nẹ́bí sallallahu alaihi wasallam kọ́dà umaru sọ pé òun ti ma kọ́dà araftuha qabla al-hijab kọ́dà ń bẹnu hadith yẹn kó jẹ́ nìkan tó tó lára pé tó tètè dáàmà nù wọ́n bí wọ́n ló ń lọ ó sì bójú olówó ah, padà sílé olówó lè bá nẹ́bí wọ́n bí anẹ́bí pé ṣé àní máa jáde mọ́ ni anẹ́bí ní tó bá pàtàkì náà lè jáde fún lọ́lọ́run fi sọ́nà al-Qur'an fún àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú bí ìmánì wọn ṣe tó kí wa qarna fi buyutikunna wa la tabarrajna tabarruj al-jahiliyyati al-ula ẹdúnú lẹ́yìn ẹgbẹ́ lẹ́yìn ni o obìnrin ó gbọ́dọ̀ máa láìkì kó jẹ́ pé wà jù obìnrin ó gbogbo ọ̀nà tí ó bá jẹ́ ọ̀nà jẹ́ mi tí kò jẹ́ ọ̀nà rọrùn nínú ilé mi tí kò jẹ́ ọ̀nà rọrùn nínú mi ẹ́rìkì mẹ́nu kan e, gbé pé tọ́lọ́wọ̀n ọ̀bá wà kan rẹ̀ ní NCE àwọn àwọn private school tí àwọn jẹ́ tí wọ́n fún wọn bóyá bí 8,000 10,000 ẹlẹ́yàí tó bá wá di ní ìrọ̀lẹ́ àwọn ọmọ tí ń gbọ́dọ̀ rẹ̀ ọmọ nǹkan onílẹ́sìn bó ti pàwọn ará lé náà ń dá ọmọwọ́dọ̀ rẹ̀ nù nírọ̀lẹ́ láti ẹ̀yìn asúrì di so bó ti pàwọn èèyàn náà ń dá ọmọ wá sọ́dọ̀ rẹ̀ nù kí a ikọ̀ mi náà ma wá so ìsìn kan wọn ni kí wọ́n san so tó bá di parí oṣù ọ̀rẹ́ mi wá sọ wípé ah, ah, pé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yà ẹ̀ lẹ́nu nípa ọmọ mẹ́wàá tó wá ní ilé àwọn ọmọdé ọmọdógún ọmọ dá 115 ẹwọ tó ń di ohun sì kò nílé rẹ̀ àwọn tọ̀ yíò sì jáde látàárọ̀ láti gẹ́bí 730 wọ́n wọlé ní agun mẹ́ta àbọ̀ abagun mẹ́rin àwọn gba 10,000 naira so òun sì wà nílé rẹ̀ ẹlẹ́hàsì ni so náà ni kí o sáà bẹ̀lọ́run kó ṣe ìrọ̀rùn fún yẹn wà láìsí ẹgbọ̀rọ̀ mọ́ ṣe ní ẹgbọ̀rọ̀ mọ́ tí kó jẹ́ kó jẹ́ ìrọ̀rùn tí ó lélẹ̀ wà so òun ni pé ìjáàbù ni mo bá lọ ìjáàbù ṣàrẹ̀ nípa bákan náà lára so bákan náà ó ti kò wá ní ọ̀ṣọ́ wọn rẹ̀ hijabu ti ń jẹ́ hijabu ẹ̀sìn náà ẹlùmí wa ń sọ ipé ẹni kọ́ọ̀bù yẹn kìí sọ̀rọ̀ yàn àwọn afá yapa ẹnu lérí rẹ̀ sòkódà yóò tún wá mú ẹni tí ó fi ṣẹ̀rí gangan wípé Sheikh Albani Sheikh Albani gan sọ pé kìí ṣe ọ̀ràn yàn bẹ́ẹ̀ ni àwọn afá súnà wọ́n pín sí ọ̀nà méjì lérí ọ̀rọ̀ nìkan yẹn pé bíbo ojú fóbìnrin àwọn kan sọ pé tán ní pé ọ̀ràn èèyàn ni pé dandan ní fóbìnrin pé tóbìnrin ọba sí lò ó yóò ṣe kí ni yóò máa jẹ ti ń ṣe lọ́rùn àwọn kan ní kìí sọ̀ràn yàn pípé tí ọba lò kò lè ṣe lọ́rùn àmọ́ bá wo ẹ̀rí àwọn méjèèjì kíyàn kọ́ wò pé èwo ni ó súnmọ́ jù wallahu a'lam ẹlẹgbẹ́lómi o èyí tó kílẹ̀ sí mi tó súnmọ́ jù ni pé ọ̀ranyàn ni nìkọ́bù yìí látara pé kíni tí kì bá ṣọ̀ranyàn ọlọ́run ò ní máa sọ kó fi adad òǹkà sáwọn tó lè rí obìnrin pé òǹkà wọn tó lè rí rèé so bákan náà ọlọ́run tó sọ nínú ayat Qur'an tó ti wal qawa'id minan nisa pé àwọn arúgbó obìnrin aláàtìlá yorùdínà nìkà ọ̀tọ̀ ṣe pé àwọn òní bùkátà kọ́lá fẹ́ lọ́kọ́ mọ́ wọ̀lá jùlọ àrẹ yìí náà yẹ́ dọ́ àìlọ́ sí yàmà wọn kò sí láì fífún wọn ká aṣọ wọn kalẹ̀ bàtà wọ́n lè wọ́n káwọn má bòjú torí pé kíni o ti ń jẹ́ ẹwà lára wọn tí ma ń wúyàn lára wọn ó ti lọ lórí ọ̀rọ̀ yìí inú Sunan Bayhaqi Sunan Kubra Hafsatu bin Sirin yani rahima Allah radiyallahu anha níjọ́ kan ni Umar radiyallahu anhu abọ́kanáà sahaba ọǹkà ayà yìí lọ́dọ̀ rẹ̀ ọlọ́lẹ̀ kí ìgbà tó wá dọ́dọ̀ rẹ̀ ni ìyábá tó ń fi nìkọ́ gbogbo ojú náà ń ka ayà rẹ̀ pé à ah, kí ló dé ṣe bọ́lọ̀ ní wàlùkọ̀wá ìlú minan nisa ah, so ìyá wọn sọ pé kọ́ tó ka tó wá kàdí wípé wà á ń yẹ stàfífúnà khairun lahun káwọn náà ti ẹ̀ tó ń ṣe ìfà yẹn pé kán sàmójúkò láti gbé ara wọn pamọ́ àwọn gẹ́dà tó ní ṣe aburú wa ń bẹ́ ní kí n sọ pé mo gbé ara mi pamọ́ ni tó ní kò sáburú ń bẹ̀ so ni yá bá fi lo ah, ẹni ó túmọ̀ sí pé gbàtọ́lọ̀ nípa àwọn obìnrin yẹn wọn àwọn arúgbó wọn ní ní ẹ̀ṣẹ̀ ó túmọ̀ sí pé ní ìbá sarúgbó tí ń sí ojú rẹ̀ káàlẹ̀ káàkiri yóò mọ̀ ṣẹ lọ́run ilé yóò rí yóò ní ẹ̀wọ̀lágbáyá ah, sí fáìn ẹ̀wọ̀ ah, sí pupa ẹ̀wọ̀ eh, sí dúdú dáadáa wọ́n lọ ó ti dá fìtínà kalẹ̀ ẹ̀yìn ó ti wá rù báyìí ah, ó sọ ní orúgbó kí wọ́n lọ sí ń rí bó ló sí rẹ́kẹ̀ rẹ̀ so búburú àwọn nǹkan yìí àtàwọn ẹ̀rí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn fàtán ní pé a ah, ọ̀ràn èèyàn ni ní kọ́ọ̀bù yìí nílé lò sẹ́tún orú títí ìtí Aisha náà sọ̀rọ̀ dí ọlọ́ àìníyà táwọn ọkùnrin bá ti kán súnmọ́ wa ó ní sadalat ihdana jilbabaha jilbabaha ó ní àwọn yàdẹ jilbabu àwọn kalẹ̀ sàbí ikhtamarna àwọn fi khimar àwọn fi bo ojú àwọn ó ní wá ìdá jànàbúna tó bá rí pàwọn ọkùnrin bá ti jìnà láwọn àjìnàbíyà tí wọ́n jìnà sí wa ó ní kashafna sọ afáwá ní in tó wà níbi ọ̀rọ̀ yẹn ni pé kóbìnrin bá gbé ihram inú ara ihram tiẹ̀ náà ni kó sí ojú kalẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú tó tún jẹ́ ọ̀rọ̀ yẹn fóbìnrin ni pé kó bo ojú rẹ̀ so náà ni àwọn obìnrin mùsùlùmí wọ́n máa ń kó méjèèjì papọ̀ wal jam'u wọ́n kó méjèèjì papọ̀ tó bá ti pé kò sí ọkùnrin kankan nítòsí wọn wọ́n ṣe wọ́n ni pàwọn ọkùnrin bá ti fẹ́ dé tòsí wọn wọ́n ó bò so léyìí náà ni n tí àwọn afáfi ní pé ọ̀ràn yẹn ni lílo nìkọ́ọ̀bù yìí tẹ́ bá wọ àwọn tó ní kíkò kí ń sọ̀rọ̀ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ kan onímọ̀ fi ń tako ìlú ilé ìfikọ́ nípa arábìnrin kan bá bá nẹ́bí sallallahu alaihi kọ̀ wá bójú so gbà tó sì wá hùn tí ó bojú tánàbí ò ti sọ wípé lọlé bojú rẹ kìí sọ́rọ̀ èèyàn náà so lè jẹ́ párábìnrin ẹwọ́ yẹn tí ó ti darúgbó ni náà làwọn fóní pé ẹ̀wọ̀n èrí mú wá ó ní ihtimal èmi tẹ́ mẹ́ ó ti clear pé ẹwùrú tánàbí sallallahu alaihi wasallam gbà tó kírun ọdún tó ṣe náà tó ṣe khutba fáwọn ọkùnrin so wọ́n ń Bilal wọ́n ń ròyìn pé lára àwọn obìnrin yẹn ó ní nǹkan mẹ́fẹ́ tó yẹ pé sùfàá olùkọ̀tẹ́yìn tó yẹ pé ó ti jóná so wọ́n mi pé ẹni tó ti dàgbà ni so irú instance yẹn tí wọ́n ní irú ẹni tí wọ́n ròyìn rẹ̀ pé ṣùfà àwọn olùkàdé ni wọ́n jẹ́ pé kò bójú ajẹ́ pé bójú ìsọ̀rọ̀ yẹn lọ so ká tẹ̀ mọ́ wa fúnra wa ní wàhálà ká gbà pé wọ́n tó bá ní kí ìsọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn wọ́n sá sọ pé súnà ni ẹ̀ súnà ni ǹjẹ́ yẹn kí wọ́n á lẹ́yìn ìgbà tó wà gbáhùn tán ò tó wà ń pariwo pé ìnígbàwẹ̀ Monday ìnígbàwẹ̀ Alámísì so ẹ̀rí pé kò sẹ́ni tó lè ṣerú rẹ̀ súnà náà sì ni àwẹ̀ ọjọ́ Monday àti ọjọ́ Alámísì ẹwùrún táwọn kí lẹ́yìn jama náfílà táwọn kí lẹ́yìn tàbá kí zúrù tán àbí mọ́gírẹ̀ àbí ìṣà náfílà ni kì í sọ̀rọ̀ yàn tọ̀ sálù súnà tẹ́ni kí ló dékùn kìí ṣe súnà kìí sọ̀rọ̀ yàn kí lọ wọ́n já lù súnà fúgá gbà tí yọ̀bá lè ṣe súnà nàbí iná ni Sheikh al alayhi rahmatullah ní wọ́n fi sọ pé tí ẹ bá rí àwọn táwọn ń sọ pé hijabu kìí ṣe súnà tó wájibà yíwọ̀n túmọ̀ sí pé àwọn ìyàwó àwọn òlò kọ́dà àwọn ọmọbìnrin àwọn gbogbo wọn ni wọ́n ń lò nìkan bòyí kọ́dà àwọn tó ti bàlágà wọn ń lò so ẹnu táwọn kan mọ̀ ní pé ìdájọ́ làwọn ń sọ kìí sí pé ó àfẹ́tì lílo nìkọ́bù yìí torí tẹ́lùmí ọ̀lọ́ lè ràn mọ́nù sórí eléyìí in a gbọ́dọ̀ ní àkíyèsí lélẹ́rí ni so káwọn gbogbo àwọn obìnrin à ń jẹ́ ẹni tí ń lo nìkọ́ọ̀bù ó pàtàkì kéèyàn ó ṣe èyí tí ó clear nínú hijabu ètò ìpé yóò jọtọ̀ lọ́n gangan torí kò ní dáa kọjá pé èyàn ma rí àbùkù ìnira lérí ẹ̀sìn ọlọ́wọ́ bá láyé kó wá tó jọ́ gbé dàlùkìyàmà ni tí wọ́n tó bá ti ń rẹ́rìn lápá kan ojú rẹ̀ dọ́pọ́ ọ̀rọ̀ tọ̀lọ̀ ọ̀rọ̀ tọ̀lọ̀ àwọn rẹ́rìn sí tó lọ àbúrò rẹ̀ fi rẹ́rìn ni so bẹ́ẹ̀ náà ni ẹni tí ṣe pé ó ń ṣe súnà Nábì sallallahu alaihi wasallam tí ò dúró dédé so yóò mọ fi tiẹ̀ dá fìtínà rẹ̀ fáwọn èèyàn ẹni tó ń gẹ́gẹ́ bí Islam ṣe gbé kalẹ̀ kásì jìnà sí àtàbárùj yẹn ni pé ìjáde ìjákújá bákanáà lára àwọn ọ̀nà tí tàbárùjù tí ó ń dá fìtínalẹ̀ fún àwọn èèyàn òun ni pé ìjáde ìjákújá imú ẹ̀mí àwọn èèyàn ga imú ẹ̀mí àwọn obìnrin ga torí pé kí ni ilé ọmọ ti ń jáde ni ó mọ̀ rí oríṣiríṣi ṣùgbọ́n oríṣiríṣi ti ń rí ohun yóò mọ̀ sínú lé ni so ara tàbárò jù náà ni bákanáà kankan tí mẹ́tí mo tó clear oni ni pé tàbá ń sọ nípa àtàbárò jù ká má rò pé àwọn tí wọ́n kì í múra ẹ̀sìn nìkan ní ṣe tàbárò jù ẹni tí múra ẹ̀sìn náà òun náà lè ṣe tàbárò jù látara pé kí ti mú àmójútó nǹkan tí wọ́n yẹ kó mójútó so abẹ́lọ́wọ́n subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ ṣùgbọ́n kan náà gbogbo àwọn tí a jẹ́ onígbọ̀wọ́ ètò yìí tí a mú lọ́wọ́ tí a ń ṣètò rẹ̀ fàbẹ́lọ́n kọ́lọ́kọ́mọ́ṣà sọ̀bùwa ní ẹ̀sàn olóore ṣùgbọ́n kan náà bàbá wa imam gbogbo jama'a ní kí a sọ fún